إن دراسة السيرة والأخلاق النبوية الشريفة عبارة عن حقيقة الرسالة التي حملها رسول الله صلى الله عليه وسلم إلى المجتمع البشري وأخرج بها الناس من الظلمات إلى النور ومن عبادة العباد إلى عبادة الله عز وجل ọ̀rọ̀ tí ẹni tí wọ́n sọ nípa ìwà Ànábì sallallahu alaihi wa ndị tó jẹ́ wípé ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ nípa ìláyé wọ́n sọ nínú ẹ̀mí ní túmọ̀ sí ni wípé iṣẹ́ tọ́lọ̀ nǹkan gangan tó fi mú ọmọ ènìyàn jáde kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ táa fi di ẹni tí ò ní máa sin èèyàn mọ́ àbí nǹkan bí táa fi jẹ́ ni ó máa sin Allahu Rabbul Alamin òun náà ni nǹkan tẹ́ sọ pé kí wọ́n á sọ nípa ẹ̀ torí pé ànábì sallallahu alaihi wa sallam iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ iṣẹ́ tọ́lọ̀ ọba rán eléyìí ni al-Qur'an al-Karim òun gẹ́gẹ́ náà nìgbé sí ayé ẹ̀ in sọ pátápátá dáàmú dára wa láàmú tó jẹ́ pé lábẹ́ ọ̀rọ̀ yẹn ó kàn ní bùkátà sí ká máwọn àpèjúwe wà ní O náà ni ọ̀rọ̀ tí o tó ìlà kan kò tó ìlà di ìlà tọ́kàn náà wọn ó mọ̀ ìmọ̀ láti mọ̀ Iṣẹ́ ní wọ́n sọ ní wákàtí kan tí a bá kọwọ́ lẹ̀ tó bá jẹ́ ìlà kan nínú èsì àwà ìṣàpọ̀ tó bá tó ìlà kan kò lè jùlọ ìlọ. Ó ní olókù olókù àn. Ẹ fi kémi náà kọ̀ bẹ́ẹ̀ kọ́tà bìbí ká máa lọ Ó ní ìwà èyí tó sàfikún ni pé ànábì sallallahu alaihi wa sallam a máa dùnnú dídùnnú al-Qur'an al-Karim a máa yọnú sí ìbárùkùránì bá yọnú sí a sì máa bínú sí ìbárùkùránì al-Karim bá bínú sí ìyẹn ni pé ní tó bá jẹ́ ìdùnnú rẹ̀ ọlọ́run ọba fẹ́ dùnnú rẹ̀ ń bẹ̀ẹ́ ó fẹ́ kó jẹ́ kó jẹ́ ní a lè dùnnú sí tó bá sì ti bínú ìtọ́lọ̀ ń fẹ́ ká bínú sí náà ló bínú sí tàbílù fi àwọn iṣẹ́ àfikún ni tọ́jú ọlọ́ọ̀ta ara ṣe àwọn arẹ́gbẹ́ pẹ̀lú tí a ní máa lọlé jọ náà fún sí wọ́n ti gbọ́ yé kọ́dà jù bí afẹ́fẹ́ jókòó wákàtí kan lónìí lọ. ìtumọ̀ ilé ìní wípé ní àwọn tọ́lọ̀rán ànábì sí tọ́lọ́lọ́wọ́ táwọn sọ́lọ̀ tí wọ́n wà láyé ńgbà náà lẹ́gbàtùmọ̀ tí ọlọ́run ti gbogbo àgbà ńlá yé pátápátá ṣùgbọ́n àwọn kan sẹ̀mí nígbà bá náà bí sẹ̀mí tó sì dìde láàrin wọn lóò nìkan kátó lè sọ nípa ìwà ànábì sallallahu alaihi wa sallam nípa tó wẹ́wẹ́ níwọ̀n bàbá tó bá ti gbà wá ma báwo ní sí sí àwọn tá a rán sí pẹ̀lú iṣẹ́ tá a fi rán ẹni tó yẹ kó lè jù láyé kò ní àyíbí jù kó ní ìgbéraga jù ní kànú jù kó jẹ bàbá ńlá olóró sáàtì gbogbo àwọn ọwà yẹn fún kò fẹ́lẹ̀ kan tí ẹ kó jẹ́ jànábì lọ torí wípé tẹ́ bá irú àtàwọn èèyàn kọ sí tọ́lọ̀ ààrẹ sọ wípé bóòlù òsì ní jólóró ẹ̀ẹ̀mọ́ tí wọ́n fojú ẹ̀ ní báwo ni òsì ní gbẹ̀kan ẹ̀ẹ̀mọ́ tí wọ́n fojú ẹ̀ ní ọmọ abẹ́mọ́ ìjọsífà irú wà tó le tó le tó le ní òkò tó ń kápá tó wà náà ìtọ́lọ́ ìtọ́lọ́ síbẹ̀síbẹ̀ náà kò ní wá rọ́jù àwọn táàrin nípe kan nínú ọgọ́rùn-ún nínú tí wọ́n fojú ànàbì rí pẹ̀lú lọ́wọ́ àyíwọ̀sẹ̀lẹ̀ àwọláwà sáyà kòkò nàfíjù àwọlá yéjì ó sì ṣe pàtàkì fún wa ọ̀ràn yẹn ni ó kúrò ní pàtàkì láti mọ ìwà nábì láti mọ ìtàn nábì sallallahu alaihi wa sallam pẹ̀lú wípé kò sí bá àbùsì plan tọ́lọ tí ó fi láti ọgbà lọ́dọ̀ ọlọ́run àfikà mọ́ kí wá ń sẹ lórí mímọ̀ nìkan àfikà lò nínú ìṣesí àwọn èèyàn tí òjíṣẹ́ ọlọ́run bá dìde láti mọ ìjíṣẹ́ ọlọ́run bá fún o ní pé wọn ò dọ́lọ́run bá mọ̀ lọ́pàá tó tọ́ka sí lódodo wọ́n fi ń fi nǹkan ní ìfẹ́ ìfẹ́ ọlọ́run ó fi tó sì sọ wípé àti bọ̀tán rúùsì síbẹ̀ àtẹni bá ń pẹ nínú ẹ̀ kò ní rọrùn lọ́jọ́ tí lọ́nà kìíyàmà àwọn agbéyàn kan dìde kó lọ fún wọn kó lọ kì wọ́n nílọ lórí ìdí tí ká mọ̀ wípé wọ́n gbójú lé kankan sí ètò lọ́hùn iṣẹ́ ìgbìmọ̀ ẹni táwọn olóòsà ka òun tí wọ́n ka òsà kú dé ọlọ́run jẹ́ káàkiri ọ̀sá tó là ní àmì àyà 136 àwọn olóòsà tò ní gbọ́nbọ̀ àtàwọn ẹlẹ́mọ̀ tò ní wọn ò lè lè báwọn tà ní láíláí mo fẹ́ ká àmọ́ bí wọ́n ṣe tó tí wọ́n sì fi pa ẹbọ àtòòsà fún tó bá náàbì dìde káàkọ́ wá máa sọ báwo ni ànábì gbé láàrin wọn báwo ló kojú sí ọlọ́run tọ́bìrì jẹ́ náà أعوذ بالله من الشيطان الرجيم وَاجْعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون wọ́n jẹ́ ẹlẹ́ran ọ̀sìn wọ́n sì jẹ́ àwọn àgbẹ̀ tí wọ́n máa tí wọ́n bá ti wá dá oko wọn báwa náà ti máa dá oko lónìí wọ́n wá yọ àwọn àpò ẹ̀wà níbàmù sí wọ́n bá ti rí àpò ọkà àpò àgbàjọ wọ́n àwọn kan ó káwọn kan sọ́tọ̀ wọ́n wà sọ wípé ọkà yíò wọ́n ò ní gẹ́lé ìwò ọkà yíò òsà ló ní o sóyé wà rárá Fàhádà lè láàá nìkan lọ́rùn ní ẹ̀hẹ́. وهذا وهذا لشركائنا wọ́n wá yọ tọ̀tọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n sàbò sí wọ́n ti àbò sí wọ́n ní ìtó jẹ́ kí òsà yẹ wọ́n mọ̀ yọ ìtó jẹ́ kí ọlọ́run wọ́n ń tọ́lọ́run ní tó sà wọ́n mọ̀ yọ ọ́nà ẹ̀ فما كان لله فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم وما كان لله فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم Wọ́n mọ̀ bí àwọn pàtọ̀ gbá, à ń bẹ̀bẹ̀ gbá, yóò máa bọ́ sí bí tòòsà, kí ló ga lọ́kàn wọn? Òòsà ló ga lọ́kàn wọn. wọ́n fẹ́ràn òòsà wọ́n ń tara wọn pẹ̀lú báwọn ọmọ lọ́rùn lò òòsà gẹ́gẹ́ ń lọ́kàn wọn ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun nínú ẹran tí wọ́n ń sìn ayọ̀wà tàbí أنعام وحرف حجر لا يطعمها إلا لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون nínú àwọn ẹran tí wọ́n sì wọ́n sàwọn ẹran kan lè wọ̀ fún ara wọn nínú àfídà wọn ní sọ́ọ̀tì mọ́ ìdá ayáwá ní obìnrin ما جعل الله من بحيرة ما جعل الله من بحيرة ولا سائلة ولا وصيلة توقف بحيرة أتي سائبة أتي وصيلة أتي حام àwọn ni sàwọn ẹran ọ̀sìn wọn ló kọ bẹ́yẹ fúnra wọn ọlọ́run ní ìwọ̀ ní gbogbo ẹ̀wò kò sí tó jọ lọ́dọ̀ ọlọ́run kí ẹ̀nà wọ́n pẹ̀ nígbà òun ni ràkúnmí ìlẹ́ẹ̀ká àbẹ̀ àti bẹ́yìnà àṣírí ìnáṣẹ́ lẹ́yìnà bẹ́yìnà wọn nàìjọ́ta tó bá bí ọmọ mẹ́wàá tó jágbó tí ó sì bí akọ láàárín tó yí ibà fàlàbí òrùkà wọ́n ló ti gbèwọ̀ fún gígùn ó ti dẹrùn òsà ẹran tí wọ́n pè ní sí ìlà òun bí ewúrẹ́ tó náà bí bèjì nígbà mẹ́wàá tó bí bèjì mẹ́wàá nínú oyún márùn-ún tí ó sọ́kùnrin láàrin ẹ̀ wọ́n sọ dẹ̀rùn òsà òsà náà wọ́n padà ń bí sí o ọmọ tí bá ń bí lẹ́yìn ìgbà yẹn ọkùnrin wọn ò gbọ́dọ̀ jẹ́ obìnrin wọn ò gbọ́dọ̀ jẹ́ ọkùnrin nìkan ló gbọ́dọ̀ jẹ́ tóbìnrin bá jẹ́ ó ti lè wọ̀ níbi tí wọ́n ń ta òrìṣà lẹ́yìn ẹ̀sàdé ẹlẹ́ẹ̀kẹrin wẹ̀ẹ́sẹ̀sìmúnà bí azlam wọ́n ní ìdí mo fi ń lọ sí bí eléyìí ẹgbẹ́ mo sọ yẹ́ pé kò sí òòṣà àbẹ́bọ tó tó ti dára láwùjọ yìí àbíkẹ́nìkan sọ wípé nígbàtí ìmọ́lẹ̀ ìsìláàmù dé orígbùsù ilẹ̀ lárúbáwá ká máa wá pàkíyèsí nǹkan kan tí ò tọ́lọ́run mu nínú tí ọlọ́run tí kánàbí wá gbéyẹ̀wò láyé tó sọmọ èèyàn tí ń bẹ̀ kánà wá sọ wípé ilẹ̀ ilẹ̀ mímọ́ níbẹ̀ yẹ ó yàtọ̀ sí bí ẹfà wá lẹ́bà tí wà ń bí ni mo bí ń sọ pé ti bí ìdáhùn yìí òbúrú tó tọ̀hún tó padà dé lù mọ́lẹ̀ àwọn nǹkan tí mò ń pàpèjúwò tí mò má pèjúwò ẹ̀wá yìí tí ẹnìkan tẹ̀ sí ìjẹrin yóò débi tó gbá kó àgbàdo kan lẹ̀ bóta tó yẹ pé èyí tó pè ní tọ́lọ́run ló tún máa yọ̀rọ̀ sára òsà ohun sí níjẹ́ nínú ẹni pé wọ́n máa fi ọfà fún nǹkan bí àyẹ̀wò náà kan nínú àyẹ̀wò nìyẹn náà jẹ́ ó ti kọ náàm àti láà yes no àti orújú wọ́n ti kọ sára ẹ̀ tí wọ́n bá ti gbé e lulẹ̀ tó bá ti kọjú náàmù sí wọn wọn àfẹ́ gbọ́n kankan pọ̀ ọlọ́run má ní tó sàbá ti wí ni ọ̀tá sọ pé náàm tó bá kọjú láà sí wọn eléyìí ní kápítà nù wọn àfẹ́ gbọ́n kankan pọ̀ ọlọ́run má o wọ́n wà fún kọ gbáfàlì orújú kò sí ìfèsì wọ́n wá gbé ìgbà ọgọ́rùn-ún wọ́n wá gbé lulẹ̀ kọ́sá sọ̀kan nínú náàm àrílà tó wá wá lọ́dọ̀ àwọn ta ní Yorùbá àti Lárúbáwá ẹ̀dáhùn Lárúbáwá ní tí mo sọ yóò nínú rẹ̀ ó ní àtẹ̀jìn wà sí àwọn awòràwọ̀ àtàwọn ẹlẹ́yẹ tó jẹ́ pé nígbà pé ó tọ̀kálẹ̀ jẹ́ orílẹ̀-èdè tó wà iná àti àni wọ́n máa sọ wípé bíbi sí ayé ẹ̀lẹ́kùn ó sì rí nìí pẹ̀lú ìràwọ̀ rẹ̀ ó lè jẹ́ pé wọ́n wà tẹ́lẹ̀wọ́ ẹ̀ wọ́n ní wòràwọ̀ kan fún lókè nínú àwọn ìṣesí wọn ńlẹ́yẹ tàbáwọn ẹranko míì wọ́n lé wọn kúrò níbi tí wọ́n wà ibi tí wọ́n bá fò lọ ìní ó sọ̀tún wọn tí wọ́n ṣe fún wọn ó wá fò lọ ọwọ́ ọ̀tún àbófò lọ ọwọ́ òsì ó wà ní òsì sí wọn bákan náà wọ́n ń pè kankan ní bóyá tẹ́ ààrò ni àbí ìmọ́sán yóò bá wọ́yẹ́ lè rántí kí wọ́n ró òkú tó ti kú pé eléyìí ètòkú ọlọ́run àágbọ́ wọn òkú ìkó tó ti bá ẹgbẹ́ ààrò Eh, wọ́n sọ pé wọ́n ró òkú ó ń bẹ̀rù sí sáwọn lágbàwà ò wọ́n ní òǹgbẹ́ ní ọmọ gbígbé kò ní sinmi torí àwọn ò ní gbà títí táwọn obìnrin tó pa táwọn olùgbẹ̀ tán tẹ́yàn bá gbọ́ yé nínú ìtàn wọn àyẹ́ ó ti bí àkọsẹ́ tí wọ́n tẹ́lẹ̀ ohun tí ó bá lọ òun lẹ́ ń gbọ́pọ̀ tó dìde sallallahu ta'ala alaihi wa sallam ní ìlú tó jẹ́ pé lónìí ìbá ń sọ̀rọ̀ yìí 100% muslim báwo nìkan ìṣe bọ́ látara mẹ́sẹ̀jì àti ìwà ìtọ́lọ̀run tó àwọn àmì bá ayé tọ́jú mẹ́lò ìbẹ̀lá ń dàgbà àti ìrẹ̀lá ń kú sí àwọn bàbá lè mọ́rún lè mọ́rún lè mọ́rún wọn àti ìbẹ̀ wọ́n tún sí ẹbọ́n ìtúndà sí wọ́n máa ń fi ẹ̀rẹ́ lọ́dọ̀ wọn níjọ́ náà lọ́mù nínú òṣèlú sí ẹ̀sìn òníyẹn ẹ jẹ́ ká wo social affairs alhala alìsìmáyíyà èyí tó gbajúmọ̀ jù nínú rẹ̀ o ni bí a ṣe ń di ọ̀kan náà bá dé ń ṣe àná bí obìnrin ṣe ń di tọkùnrin tí ọkùnrin ṣe ń di ọkọ obìnrin kan alhala alìsìmáyíyà mo mú ànìká ọ̀wà gẹ́gẹ́ àpèjúwe láti fẹ́ra wa lónìí wọ́n wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ nípa àti fẹ́ra wa ní sùlọ́kà láwọn àpéyàwó lágbájá nílẹ̀ obìnrin lágbájá nílẹ̀ ìyàwó lágbájá ọmọ máa ń tẹ̀lẹ̀ yóò wá lọ ṣe fọ́tó kọ́pì ọmọ lọ́dọ̀ ọkùnrin kan tó náà ní àwọn jẹ nítorí kó já kí ó já lágbára ó jẹ́ gbajúmọ̀ ó fẹ́ bírú ọmọ tó rí ọkùnrin yẹn wọ́n máa ń ṣe fẹ́ ńgbà náà pé lọ gbé bẹ́ẹ̀ sí tó ní òkìdé tóyún bá ti dé máa bọ̀ wálé wọ́n ti gbàgbé lọ́wọ́ ọkùnrin yẹn tó bá ti wá gbóyún dé ó lè súnmọ́ ó sì lè má súnmọ́ mọ́ because ìgbẹ́fẹ́ lò ó fi tẹ́lẹ̀ ní ó bá ní fọ́tọ́kọ́pì tí wọ́n lè ẹjọ́ náà lọ́nà ní ó bá bí irú ẹgbẹ́fẹ́ kókí ọ̀nà kan tó ní ẹgbà náà nínú ìṣesí ní wọ́n ti máa fẹ́ra wọn òun ni káwọn ọkùnrin tó pọ̀ kí wọ́n súnmọ́ obìnrin kan èyí tó bá dé láàárọ̀ kò sáburú ń bẹ̀ ìjọ wá wá lọ́sàn kò sáburú ń bẹ̀ èyí tó bá wá lẹ́lẹ́ bákan náà wọ́n wọ́n á padà tọ́wọ́ wọ́n wọ́n á kún ọjọ́ padà oní ọwọ́ sùsùn wípé ìwọ ló nínú èèyàn tó ń 25 ẹjọ́ wá mú ẹlẹ́ẹ̀kẹrin ó dàbí ẹlẹ́ẹ̀kẹta yìí náà ṣùgbọ́n tí ó bá lóyún tán wọ́n wà pa àwọn tó mọ béèyàn lè mọ́ jọra wọn pé ta ni ẹgbẹ́ gbọ́mọ ìfún ó tó wọ́n ní àlù ẹ̀yìn ọ̀fà ìmọ̀ ọ̀fà ọmọ lọ́dọ̀ tàwa náà lónìí kẹ́yìn kan rí ọmọ àbáwọn alájùkà nínú yìí ó sì lè tẹ́tẹ̀ ló sọ wọn lónà á wọn kódà kódà àfi bí kíni bí ìmúmú bíbà tó pọ̀ ọlẹ̀ àwọn kan wà tó jẹ́ pé bàbá àtọmọ́ ń sún ọjọ́ kan ẹsẹ̀ wọn wá yọ ọlẹ̀ ẹnìkan sì wo ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó sì ní bàbá àtọmọ́ làwọn tó sì látara ẹsẹ̀ kò sí rí wọn pẹ̀lú ẹ̀rí ọ̀kan nínú àwọn ìgbésẹ̀ ayé èèyàn lò nígbà náà nìyẹn nínú rẹ̀ òun ni kò sí òun dínà dínà ló gbajúmọ̀ ju ẹ̀tọ́ lọ àwọn èèyàn èdè ni wọ́n ṣe àwọn tí wọ́n ṣe àwọn tẹ́kàn wọn bá kàn pọ̀ séèyàn lè fọmọ kàkà wọn tí ó pọ̀ láwùjọ ọjọ́ náà lọ́hùn nínú rẹ̀ oníwádùn ìgbà náà káàbò obìnrin mọ́lẹ̀ ọmọbìnrin tí wọ́n bí kí wọ́n bọ̀ mọ́lẹ̀ وإذا بشر أحدهم بالأنثى وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا ظل وجهه مسودا وهو كظيم wọ́n máa sọ fún wọn pé wọ́n fi obìnrin inú ọmọ bàjẹ́ gan-an yatawarā min al-qawmi min sū' المرء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب Jẹ́kọ̀ọ́ wá gba ọmọ ìkó máa tọ́jú ẹ̀kọ́ máa rẹ̀ ni wọ́n àbùkú láwọn ilé yìí, àdíkò ń tẹ̀rí fún tẹ̀rí tún lẹ́pẹ̀. Fàábáyà kùmùn. Ìdájọ́ ẹ̀ ni wọ́n wọ̀ látàkì ìlú àwọ̀lọ́dàkùn àlàní àmì 151 ẹ má pa àwọn ọmọ ní ìmìlá wọ́n látàkùsùnù àwọ̀lọ́dàkùn min ìmìlá ẹ má pa ọmọ yín torí òṣì Láṣù na rùzùkùkùn wa ìyáhùn. Àwa là fún yín ní jẹ mú àtàwọn ọmọ yẹn nínú ayà nínú ìsọ́tò ìsọ́rọ̀. 31 ولا تقتلوا أولادكم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم Ilé ayé àtàkọ́kọ́ ọlọ́run ní náà nà rùdúkùkún, kọ́kọ́kọ́ rùdúkọ ọkùnrin, àwọn bàbá àwọn òbí, àwọn làwọn fún ìrìnjẹ ẹ̀mú àtàwọn ọmọ yẹn. Níbi ayé àtọ́fẹ́ ìsọ́rà náà nà rùdúkù wọn, àwọn làwọn fún àwọn aláàbọ̀ wọn. وإياكم أتينا إن قتلهم كان خطأ كبيرا ما فهما ẹ̀rì pé táwọn yẹn bá ń ṣe bẹ́ẹ̀ lónìí níbo ló ń ti ráyè fóun fẹ́ sọmọ tí wọ́n pa sínú àbí wọ́n pa sáyé kìí ṣe díì ló ti bẹ̀rẹ̀ o eléyìí tí mo ń sọ yìí gbogbo ẹ̀ inú ran àwọn tọ́lọ́ ń dáná dìde sí tọ́lọ́lọ́wọ́ àlùfẹ́làm síbẹ̀ ló ti bẹ̀rẹ̀ nígbàtàwàgbà náà nìgbèrè sọ̀rọ̀lọ́wọ́ àyíwọ̀sọ́là gbogbo pé ká wo abala ìlú ìkọ́lọ̀ ògbèlé ìwọ̀ gbogbo ká wo abala yẹn inú mo bí bọ́lẹ̀ ẹ̀ka pé tó wọ́n ti bá náà bí ní ó bá jẹ́ fádẹ̀ ìlú olóró tó ga jù ó yẹ kí gbogbo ayé máa gbé lẹ́yìn pé kódà tó bá tún lè gbọ́ ológun bẹ́ẹ̀ lọ́kọ̀ torí wọ́n ṣe báyìí fún wọ́n ṣe báyìí fún wọ́n ṣe báyìí fún wọ́n ṣe báyìí fún bí ẹ̀rí tí wọ́n ṣe fún kò fẹ́ kí mọ́lé ti bọ̀ nínú nínú sọ́rọ́tò àìsíjú sọ́rọ́ 15 ayàfẹ́fà ọ̀kan ọdún yá ayọ́ ọ̀lẹ́yìn ló ti la ilé yìí bí kí o إنك لمجنون وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون wọ́n ní wọ́n tó ń sọ pé wọ́n sọ pé àkàlẹ̀ fún ọgá àwòrẹ̀ ni ó lẹ́nu wọn tóra kẹẹ̀dógún ni أن جاءهم منذر منهم وعجبوا أن جاءهم منذر منهم ó yà wọ́n lẹ́nu fẹ́nìkan sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run èmi kọ́ ni mo ń wí Ọlọ́run ló sọ̀kalẹ̀ fún mi ó ń jọ wọ́n lójú ẹ̀hẹ́ wàkọ́ọ̀lá الكافرون magician ni o bàbá náà bàbá ọ̀rọ̀ kàzá nínú ọ̀nà tá ma ń bá mú nǹkan wá lópin pẹ̀lú ìtumọ̀ ẹ̀ tó nínú èdè lágbáwá wọ́n gbúrò yẹn ni kàzá ìwò ti kàtẹ̀ sí àyà tí jẹ́rì sí nínú tó rátò kọ́dà àyà tí tó rà fún bíẹ̀ àyà tí wọ́n wà ìyà káàdù lẹ́bí na káfàrú na yùzìkú lẹ́ka bí wọ́n tún gba àwọn oṣó olójú pé kí wọ́n fojú sí léṣe ní kàtàkì yàtọ̀ sí káwó èèyàn níwò nọ́mà níwò àbùkù wọ́n tún máa ń lo àwọn tí wọ́n lè wo nǹkan tí wà yá nígbà tí anábì sí ọlọ́run sọlọ́wọ́ kí ló fà ní na iná húlà mẹ́jìnún wọ́n ní wèrè ní wọ́n ní wèrè ní ní a bá سورة المطففين إن الذين أجرموا سورة آية 29 تحتري إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون wọ́n bá kọjá lọ́dọ̀ àwọn múmi ní òjòjò wọ́n máa yí mú sí wọn wọ́n pẹ̀gán wọn. wà ìlà ń kọ́lẹ̀bù ìlà àhìlìmù kọ́lẹ̀bù fàkì. ní wọ́n bá gbé ilé padà wà ní jẹ́ gbóòrò ànábí àtàwọn tó tẹ̀lé wọ́n dá wọn lẹ̀lẹ́lẹ́ tán bá kojú wọn táwọn kẹfìrí bá kojú ànábì àtàwọn tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wọ́n ni iná àwòrán ìlàbọ̀ lóòlù ẹni àná ni wọ́n kí ni wọ́n ń gbèjà òsà wọn àwọn nígbàgbọ́ pé ojú ọ̀nà làwọn wà òjújú ọlọ́run àtàwọn tí ń tẹ̀lé òsì ojú ọ̀nà náà nínú kà sí ọgbàjúmọ̀ nínú ìsẹ̀sí wọn òun ni wípé àlọ́ lásán náà lè Kùránì kẹrì ìtàn lásán ni ẹlẹ́yìn wà ní ṣúra 35 àyà karùn-ún Ọlọ́wọ́n ní àtàkùrù الأولين اكتتبها عليه بكرة وأصيلا jẹ́ pé òjòjúmọ́ ni wọ́n ń pè ọkùn tí ń pọ̀ lẹ́ ọlọ́run sọ kẹ́kẹ́ bá fún àwọn èèyàn ò tí ìsọ fún agbárí kòrán ní ipa ìkòrán lónìí wọn kàn bá ní tàbá mẹ́rìíwá nínú alùkòrán amẹ́rìíwá nínú súnà ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn èèyàn ní ohun gbà ní ohun sọ pé ọlọ́run kọ́ ló sọ ohun sọ pé ànẹ́bì kọ́ ló sọ àmọ́ lójú ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ní nǹkan ọkà jáde yẹn àfàkúrò yà wà yìí àwọn àjọ̀lú kan ní pàpẹ̀kọ fún ọmọ kankan wọn látọ̀dọ̀ ọlọ́run wọ́n tàn wá wọ́n tún wọ̀ pé ilé wà lọ́jọ́ ní kí ọlọ́run kájọ náà jẹ lábọ́n oúnjẹ tí àwọn special nínú àyàwó sábẹ̀ ìkọ̀kọ́rùn àyà keje wàkọ́lù máa rí hádà rọ̀súlì yàkúlù tọ́hán Wọ̀yá ń ṣì ẹ̀ẹ́sẹ̀ bí àwọn wọ́n wà láìbọ́lọ́ ọdún ìsọ́kalẹ̀ ní wọ̀yá ń sì fi àtúwà pé tí wọ́n bá jẹ́ nìkan tó spẹ́ṣẹ́ àpẹẹrẹ kájọ mọ́ ọwọ́ ọjà àjọ ń ra pọ̀nmọ́ àti apá láti jẹun oṣù pé rẹ̀ lóbi fi ọlọ́run kò wá sí ọ ní ẹnìkan tó spẹ́ṣẹ́ àtúnjẹ́ pé òní láti gbà tó jẹ́ pé nígbà táwọn èèyàn ń gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwọn ọ̀rọ̀ kìíní mọ́kà ń sọ pé ẹ bá wa àwọn owó ló tẹ̀lé táàmà bójútẹ́ ọlọ́run bójútẹ́ ọlọ́run àkọ́ àwọn ní wọ́n ma wá fáwọn ọ̀gá wọn lẹ́yìn pé àwọn lágbájá àti bí lágbájá ní àwọn lágbàrájá ó lè mú tọ́ lọ́run wá kéèyàn gidi má tẹ̀lé ìyẹn náà tẹ̀lẹ̀ lómi o nínú ẹ̀ òun ni àwọn ogun tí wọ́n gbé dìde mo fẹ́ mú ọ̀rọ̀ Mùgírà ọmọ ṣọ́ọ́bà mo fẹ́ mú wá nú sóra wọ̀lú ọ̀làbùkù ìkúlà àlábí mahim sọ́tù kọ́làmù ọlọ́run ní ìwà nẹ́bí torí ọ̀sá Mùgírà ilé púpọ̀ ọlẹ̀ ọ̀sọ́ta kẹbìrì tí òun ní sáà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ìdá ọ̀sálàmù ṣùgbọ́n ìgbà kan ṣẹlẹ̀ nínú ìtàn tí Mùgírà yìí ẹ̀bá ń kà wọ́n yà yà Wọ́lá tó pé kúlọ àláfin mọ̀bàdín. Ẹmọ́ ta ìjọ́lọ̀ sọ nípa rẹ̀ o, nǹkan mẹ́sàn ló wà ní ayà yìí. Nǹkan mẹ́sàn làbùkù tọ́lọ̀ fi kàn. Ànábì sọ̀lọ́lọ́run ta sálàm, òun gàgà kan ní tírèsì sí gbogbo nǹkan tá ń sọ yìí. Ó ní má ti tẹ̀lé, má mọ̀ gbọ́ sí ẹ, má mọ̀ tẹ́kọ́ rẹ̀ ó bọ̀ sí jẹ. Ẹni tí máa búra èké, àláfin ẹni mami ẹlẹ́ẹ̀kejì alábùkù èèyàn Hàmàzín àṣáàrín bìnàmí. Hàmàṣí ẹjí máa pọ̀ ní ẹ̀yẹ káàkiri. Mọ̀kíni? Màṣáàrín bìnàmí. Tí máa ń rí ọ̀rọ̀ kókó kiri, ó di bẹ́rin. Màláàrí ìlúkọ̀ìrì mọ̀tàdín àti. Ẹni tí máa pọ̀ kéèyàn ó ti rí adá ẹlẹ́kàrún ni mọ́ọ̀tẹ̀dí ọlọ́ta líle ẹlẹ́kẹfà àti olùsẹ́lọ́wọ́ ọba tó ga onígbèraga zẹ̀ní olèròyìn kẹsàn tó jẹ́ ròyìn àbùkù ọmọ zìnà ọwá ní ọjọ́ náà lòun náà mọ̀ ọmọ zìnà lòun lọ́wọ́lọ́wọ́ yà rẹ̀ ó ní inú tí Muhammad ló sọ̀kalẹ̀ fọ́hun tó kà jáde tó fi kàmílábùkù lónìí oníkọ́mọ̀ jùlọ lòun ẹ̀sìn sọ bó bá ti jẹ́ ní ìsìnkí tó yọ orí kò lọ́rùn ìyá rẹ̀ bá sọ pé ó tẹ̀lé ìlú òótọ́ ó ní ìnínú ìnínú ni bàbá tó bàbá tí ó jẹ́ ọkọ òun kò lè súnmọ́ obìnrin tòun fi pe rọ́ọ̀yìn kan adaràn kan ní àwọn adaràn ẹ̀ tó fi gbà láàyè ó ní oorun tó bá òun sì náà lè wọ ọ̀tọ́ ádámì kò sì ṣẹlẹ̀ rí pọ́ mọ́ àbẹ́nìkan máa gbàdá kòrán sọ̀kalẹ̀ olójú àbá ńlá àbùkùtọ́lọ̀ nínú àwọn àbùkùtọ́lọ̀ ti fún mùgíra náà nínú àwọn ìdámẹ́nubà tó jẹ́ rí àṣà tí gbogbo àwọn nǹkan tí a mẹ́nu báyìí

وإنك لعلى خلق عظيم ìwọ lọ wà lórí ìwà tó rẹwà jù ní ìyàwó aṣàròdí àbáwọ̀ tààlà ní a ní ọ̀rọ̀ fún òfin bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan o ní káàkà tó lókò wólíkò wọ́n wá bèèrè gangan ni o ní wà rẹ̀ ni nǹkan rí bọ́lọ̀ ti fẹ́ ni wọ̀n yẹ́ sátán nìpa tí a bá ti tẹ nǹkan kan tó náà yọnu sínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí lánàbí náà bínú tó fi jẹ́ pé ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ tí mo mọ́ wá sí bí àwọn olùgbọ́mọ ń sọ dáadáa wọ́n ní ẹ̀ẹ̀lì rí ànábì kò jẹ́ pé ààrẹ ìlú bínú yàwá ìkà náà sọ kọjá lọ́ọ̀tara nìyà tó bínú lórí ọ̀rọ̀ ara rẹ̀ àyàfi tó bá jẹ́ pé nǹkan yẹn ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run wọ́n sì ti bàbá ńlá àbùkù tó ga fún inú mo fi lọ síbi àwọn àkàwé tí mo mọ́ wá látòní Àlẹ́bí náà sọ̀rọ̀ sọ̀lọ́rọ̀ àyọ̀sọ́lá ó ní bẹ̀rẹ̀ tù ní òsánmìnà màkárí náà làkàlà. Ọlọ́run ní kí wọ́n ọlọ́run pé ìdè tí wọ́n kọ́ yí ní wà. Àwọn orin, àwọn àwà tó pẹ́ yí wàlẹ̀kílmù wàlẹ̀kìmáàlì sùúrù ìfaradà wàlẹ̀háàfù àmójúkòrò ọ̀kọ́rò aláàrẹ̀ ìtàwòrú sùúrù lórí tọ́kọ̀kọ́ fàmínà àdàbì lẹ́bí àdàbà lọ́wọ́ ìrìnàlẹ́yàwó sọ̀rọ̀lọ́wọ́ àyẹ̀sọ́lá nínú àwọn ìwà àti ládàbí tọ́lọ́wọ́ fún kọ́ ànábìnrin tó rẹ̀ wípé àdábà ni rọ́bí wà á fànà tàbí ọlọ́run bá mi kọ́ mi níwà níwọ̀n tó sọmọ́ wípé ní sọ́tọ̀ àárọ̀ ayàwá 199 ó lè láàpùwà wà áàrùn خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين فقل سأل مما لا يسوك عليه أنا يواجه لو جبريل عليه ọwọ́ ẹ̀sọ̀ fún tó yá Muhammad tó wá Muhammad iná wọ́n àyà múrúka ìjọ́lọ̀ ń kọ́ láti ẹ̀bí ni pé àǹtọ́sílẹ̀ mọ́ ọ̀tọ̀ àti ẹni tí ó bá ní ọ̀sọ̀nù kọ pàmára wọ́n tó fi àmì àrọ́mà ẹni bá ti kan tẹ̀ léèwọ̀ fún wọn ní dáadáa ìwọ̀ fún wọn wọ́n táàbù kóhun sí àmójúkò rẹ̀ tó bá sí àmójú fún ọ. Àlèmáàmù àtọ́bá rí onígbàfíì wọ́n sọ̀rọ̀ ẹ̀mú ìfàfíìrù wọn. Nínú Sọ́bùrù mọ́ nà áyà àtàmọ́bí, wọ́n sì lérò àlàámà àtọ́ọ̀bà. Wọ́n fi àlàámà àtọ́ọ̀bà. Ṣé sùúrù lórí ló bá dé bọ̀? Inna zalika min Lórí iṣẹ́ tàbí tàbí náà gbogbo tó bá kò níbẹ̀ lágbàkò ìfaradà fún iná dáríkà ní azmi òmùrù ilé ìlú jẹ́ pé èèyàn ní akin ọkàn ó sì di àmọ̀rẹ̀ ẹ̀mí gẹ́gẹ́ láti ní ọlọ́run wọ́n lámà fún àràbí ìkó nà mà fún àrú sí ìkọ́kò dín nígbà tí wọ́n wá ha nábì lẹ́nà lógun ókò wà tó lè bà nínú àyẹ́lú àléyé àwọn bàbá wa ní òbísí ọlọ́run ẹgbẹ́ lọ́nkọ́ lọ́run pa wọ́n wọ́n fi gbà yín láwọn ọkọjá àlà wọ́n tà náà ìrèsì lógun ogun sọlọ́lọ́wọ́ ayé òtẹ́lẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárè ò pé ànábì ò sí láyé torí gbogbo tí ó jẹ́ pátápátá máa ń sọlọ́lọ́wọ́ ayé òtẹ́lẹ̀ tó tẹ́ níbi táwọn ọdún ìjàgúdé tọ́lọ́lọ́wọ́ àlè òfẹ́lá yẹn pé àwọn ń sá tẹ̀lé lápá àti tó bá jà lọ. lógun ugu àwọn kẹfẹ́ rí wọ́n pè kàkan ní ti àyà propaganda wọ́n wá ń sọ wípé wọ́n ti pa Muhammad wọ́n kúfìlà Muhammad kúfìlà Muhammad wọ́n bá ń gbérò yẹ káàkiri àwọn sọ̀hábà òṣùwọ́n ni dánà tẹ́lẹ̀ yóò bá rinlẹ̀ lọ́kàn wọn tẹ́lẹ̀ rẹ̀ sí bá wọn àwọn tẹ̀sẹ̀ wá dùn wọn jọ ọpẹ́ kan tó mọ nítànà lè wà sallallahu alaihi wasallam nígbà tí wọ́n hàn nábì lé mọ̀ lógun yẹn sallallahu alaihi wasallam wọ́n ní ẹgbẹ́ lọ́n kọ́lọ̀ pa wọ́n rùn kọ́lọ̀ ní kára ara lára rẹ̀ pa wọ́n rùn tẹ́lẹ̀ tí ọlọ́run bá wí lọ́nà ó ní ọlọ́run àwọn èèyàn mi ó ní àlọ́ọ̀mọ̀ ní kọ́ omi ó tún kò wọ́n ní kọ́ èèyàn sọ́nà fàínà ńlá mú wọn ò mọ̀ kò yé wọn ní ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé tó wájẹ́ pọ̀ ló le jù tó burú jù láyé tó ní kàjù à ní rí sí kankan gbọ́nà tó wí nù lẹ́yìn ogun owó ẹ̀tún lọ tó ogun owó dùkà ní ogun tó gbọ́nà jù ó ní aláhúnmà fìfèlè kọ́ mi aláhúnmà fìfèrè lè kọ́ mi ọlọ́run wọ́n ní rìjáàlù àwọn tó bá Bukhari àti Muslim wà náà gbàdí títí àṣàyíwá tí ànábì fi àdúrà ní tí Allahumma kùtùrú lè kọ́ ní sàyínà ńláyà àdàmú lẹ́yìn ogun ọkùn. Nígbà táwọn ibi padà sí Mọ́kà bí ọdún tí a ń pè ní ọdún ọdún tí ànábì tó gba Mọ́kà padà láàdìgbò bá wọn tí wọ́n wà ní Mọ́kà. Sẹ́ẹ̀dì kan máa sọ fún mi pé ìtànà bíbi tí ò jagun nígbà tí wọ́n ní lára ọ̀rọ̀ ní ọfẹ́ sọ ilẹ̀ ìmọ̀ ìjọrọ̀ jù nígbà tí ò jagun pé kò lè jàǹgbà náà àwọn tó gbà ìsìláàmù òkú nǹkan yóò tó wá jagun wọ́n kàn pa wọ́n lẹ́mìí nígbà pátó ẹwọ́n tó wọ́n lè rí pé nígbà pátó ò mọ́ kàǹkọ́ lẹ́yìn ìgbà táwọn náà fi lọ sí mọ̀dínà ó ti lọ bí ọdún kẹjọ tọ́lọ́wọ́ sọ mọ́kàdínlú ìsìláàmù tí ọgọ̀ ànábì ìtọ́lọ́sọ́lá àtọgọ̀rọ̀ àwọn sọ̀háàbà gbogbo àwọn akíkájú sàhábà àwọn jagunjagun wọ́n ti pọ̀ kódà àwọn ogun kan ti lọ rẹpẹtẹ láàrin ọdún mẹ́jọ yẹn táwọn pẹ̀gbẹ̀rí gbé lọ bá wọn náà ọwọ́ ni pé mọ́ká jù ní Islam wọ́n wá gbọ́ sáà nàbí wọn mọ́ká ọ̀lọ́lọ́run sáàdà àrùsọ́lá ẹlòmíì ti ń rà sí tó ti ni pé tí wọn ọ̀ nígbà náà tí wọn ò

حديث عائشة رضي الله تعالى عنها قلنا خير الرسول ما خير عليه الصلاة والسلام في أمرين فقط إلا اختار أيثارهما ما لم يكن إثما فإن كان إثما كان أبعد الناس منه وما انتقم لنفسه إلا أن تمساك حرمة الله ó ní ànábìtọ̀lọ́lọ́rọ̀ àìsọ́lọ́rùn tí wọ́n bá ń tàlẹ́sà àtàlẹ́ òṣìṣàlẹ́sà àtàlọ́ ọ̀bá rẹ̀ láàrin kan méjì èyí tó bá rọrùn jù ní máa ń mú níbi ìbẹ̀fùn tí ń bẹ fún ìsìnwé tí ń bẹ fún ọ̀sìn Islam yẹn èyí tó bá rọrùn jù ní ọmọ náírà ní lákùn tó fún tí nǹkan wọn bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run àti apá Ọlọ́run ó ní tó wá jẹ́ pé nǹkan ẹjẹ́ nǹkan àdẹ́bì ni ó jìnà sí gbogbo ẹlòmí lọ wọ́n ń sápọ̀ ọmọ nìyàn sí kò sì gbẹ̀san fúnra rẹ̀ àdíìsì ní òkàrí lọ́wà kò sì gbẹ̀san fúnra rẹ̀ rí kò gbìjà ara rẹ̀ rí ìlà ẹ̀rùsùn tí a àtàhúrò ọ̀tùlọ́ àti tó bá yẹ pé ọkọ̀ ọlọ́run gàgbọ́ ọlọ́run wọ́n fàyà ó túnmọ̀ sí pé èsì ọlọ́run yóò dáàbò gbogbo àyè bá bínú Imam ó ní kó tó máa nàbí sàlọ́láwà àríwọ̀ sálálá mo ń bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ kan wà àríyìn gúrúdún gbọ̀lẹ́dù ìhàṣíà aṣọ kan tó ní létí òjútọ́ lọ́ndàbò ọrùn rẹ̀ kan oko ó lọ ọmọ lára gan aṣọ tí wọ́n dàbọ̀n gbogbo bí ọrùn àtórí hátà átàrà fáṣí àti ìgbòrùgbì ti sọ́fà tí ó ló fi nàbí ìfọ̀lọ́lọ́rọ̀ àríwọ̀lá títí tí aṣọ yẹn tó fi lapa lọ́rùn ànábì nígbà tí wọ́n fọ́kùn ràkọ́mí mi méjì tí mo bá kalẹ̀ yìí ẹgbẹ́ ẹrù sí ẹgbẹ́ ẹrù lé méjèèjì lórí ní máàlì là fún owó ọlọ́run tó bẹ lọ́dọ̀ yìí nínú owó mùsùlùmí. fàyínà kàláàtà mọ̀lì ní kò sẹ́rù kan dẹ́ẹ̀kì fún mi tí mo ń béèrè fún yìí ní máàlì kìí sọwọ́ rẹ̀ o wọ́n lámì máàlì àbí ìkà kìí sọwọ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ èèyàn bí ọ̀sùn láàlẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ọ wá látòkò látàgbélé nígbàtọ̀wọ̀ bàbá rẹ̀ náà wọ́n ní ọ̀sákàtà ànàbí ànàbí dákẹ́ ọwọ́ báyìí tó mọ̀ nígbàtà ní lówà pèsè sallallahu alaihi owó yìí dúkìá yìí ọlọ́run ló ní ẹnu rẹ̀ ni mo ti jẹ́ ọwọ́n ní ṣùgbọ́n wàlùkọ́dù ní gàyà àrọ̀ bí mẹ́fà àìtàbí ọgbọ́n tó wí o ṣùgbọ́n àágbẹ̀sán láàrùn fún ọ̀sọ̀mọ́ yóò o

sallallahu alaihi wa sallam thumma lẹ́yìn wá gbà náà amara lahu ala ba'iri ṣẹ̀rí ó ní ẹbí ṣẹ̀rí rùlé bàárín ràkúnmí eléyìí ràkúnmí eléyìí ti ẹ̀ ẹbí kámọ́rù tó ń ti ẹ̀ kó Bukhari àti Muslim tàbí ìsìn wà anábì lọ́wọ́ agájù ní tẹ̀lébà kò sí ìtẹ́lẹ̀ ròyìn kò sí ìtẹ́lẹ̀ nínú wà rí bóyẹ sọ̀rọ̀ sùúrù bóyẹ sọ̀rọ̀ akí bóyẹ sọ̀rọ̀ ìtẹríba bóyẹ sọ̀rọ̀ ọrẹ àti gbogbo ẹwà nínú wà ẹ̀lẹ̀ rẹ̀ nìkan torí pé ẹni ní káwá kọ́wá kọ́ ayé ẹni kó jùlọ ó bẹ̀rẹ̀ tó bá jùlọ ní ọmọ ní jóun

àdísìn wà nínú lọ́dọ̀ mọ́ Bukhari náà èèyàn méjì ò lè yàgbọ́ ẹnu nípa bánàbí ti jí sí ọlọ́run àti bó ti mú àwọn náà yìí lópin bèèrè kọ́rọ̀ wọ̀yà amẹ̀ pẹ̀lú gbólóhùn àti iṣẹ́ ọ̀fẹ́ká sí ẹ̀sáàrí ẹ̀ dáadáa pẹ̀lú ọ̀rọ̀ àti iṣẹ́ tó ṣe pẹ̀lú àwọn method wàtọ̀rí ẹ̀kọ̀ àti ìlànà láyẹ̀ sí ìgbò àmì tó jẹ́ lórí ẹnìkan wọn lè sọ pé kò kàn ìlà gọ́ọ̀lù mòdì àti kó jẹ́ tó ní kọ̀ọ̀mù inú yóò sì nù ẹlòmí yóò kọ ọgbọ́n ẹlẹ́yà nàbì sallallahu alaihi wasallam bá ọwá kó mú ìmọ́lẹ̀ ẹ̀sìn wa nínú ìmọ́lẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn yẹn òní mẹ́tọ́ọ̀dù láti pèpè láti rí lára ẹ̀ ìlọ́ọ̀lù àìsàmọ̀ nígbólọ́ ẹnu àti pátíkà kẹ́nìkà wá ní òun tún ní mẹ́tọ́ọ̀dù kan onípa àwọn olè jọmọ̀ lẹ́yìn ànádì kódà parí náà àwọn olùmọ̀ tó sọ wípé in tí ó bàjẹ́ yóò jù ìjókùn sí lọ àfi ká lọ sọ́dì ní ọ̀fún lọ́lọ́lọ́wọ́ àríwọ̀sọ́là kò sí bá ti sọ́dì ẹ̀tọ́ àtèmí tí mo sọ́rọ̀ àtẹ́jẹ́ ìkọ́ mi èmi àtẹ́yìn àmà rí àlébù wa títí táyọ̀ ìtànì wọ̀láhì àdì ẹ̀rìkẹ́ mo tó búra tó wáyé pé ọ̀tún lọ́nà là ń sọ́dì níbi gbogbo àlámẹ̀rí pátápátá àti táyé àti tẹ̀sìn ẹnìkan kan wọ̀n nínà ká léwù sí mi àtẹ́gbẹ́ ń bọ́ mi àpàwọ̀ ara wa náà lámà nà kàfí ara wa pé àmọ̀ ah, sùn síbi báyìí àárín ìdọ̀rí ra wa dáadáa nípa kò sí àwọn kankan tí òjò pàdánù nínú já òfà àtúbàkà àwọn kankan tí òjò pàdánù nínú máa já rò pé lémi náà lémi náà pọ̀lá àwọn kankan tí òjò pàdánù nínú máa ní àwọn àpèjúwe yìí

ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ pọ̀ nípìnlẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pọ̀ nípìnlẹ̀ láti fi jíṣẹ́ ọlọ́run kó tó di pé ìṣesí wọn tó wá tẹ̀lé ọ̀rọ̀ nípìnlẹ̀ wọn náà ti ọ̀tún lásọ̀lọ̀ láti bẹ̀rẹ̀ tó yàtò yóò nù fún ìyá ayúwà náà ayàwà ọ̀rẹ́ kò yá ayúwà قل يا قل يا أيها الناس قد جاءكم الرسول قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل ọ̀rọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ àti wá rẹ̀ olùkìlẹ̀ wà dáadáa sábálẹ́ni rẹ̀ lèèyàn nínú ìsàn rẹ̀ àbígbèsè ayé rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti wá rẹ̀ ni ọ̀rọ̀ ní gbogbo àwọn ànábì ọlọ́run ti bẹ̀rẹ̀ gbogbo tí mò ń sọ nínú wa ànábì sallallahu alaihi wasallam fọ́lọ́n sí gbogbo àwọn ànábì ọlọ́run tó rán nìyẹn gbogbo wọn ni wọ́n máa ń bẹ̀rẹ̀ níbi wípé ọlọ́run pa wọ́n láti pé kòl sọ bá bá fẹ́ títí ọlọ́run tí wá bá iná sọ̀rọ̀ ọlọ́run ọba yín inú sọ́ọ̀tù ọba tó rà kẹsàn-án وإن أحد من المشركين استجارك وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله فكرة ربا وابيوتي ثم والنبي فأجره wọ́n náà wá sí súnmọ́ rẹ̀. Hatta yasma'a kalam Allah. Oríbẹ̀ ni ó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Thumma ablighu ma'mana. Jẹ́ kọ́kàn ẹ̀ sì balẹ̀. Jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ pé o ṣe súnmọ́ orílẹ̀ ní ó ti gbọ́rọ̀ lọ. Màá sàwà àlàyé kan mẹ́lá ìpẹ́ yìí. Ànábì Nuhu alayhi salam ń sọ́tùlà rọ̀. Ayà 57, àkọ́kọ́ ìtọ́lọ̀ kọ́rọ̀ sẹ́niyẹ. Làkọ́dí àrùsáyìnà Nuhan ìlà qawmi, faqala ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruh. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ọ̀rọ̀ inú náà ti bẹ̀rẹ̀ ó ní àkọ́m ẹ̀yẹ ìyàmí ìbúdù lọ́ọ̀ ẹ̀sìn ọlọ́run máa lákún mí ìlàhìn rẹ̀rù ẹ̀ lọ́nà bá ní ìtẹ́lẹ̀sì àfún Inni akhafu alaykum azaba yawmin azim. Aya 104 nínú súra yẹn náà.

حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل Ẹjú àwọn ọmọ Ìsìràílà ẹlẹ́kọ̀ọ́ ní ìgbèkùn àti mọ́mọ́ lọ́hun kí n lè jú Ọlọ́run bá fún wọn. Ọ̀yàkúnù kọlù wábì hàn yóò jọ tó jẹ́ wábì hàn bàjí náà. Bẹ́ká kí ìsáà ní yóò jẹ́ ọ̀rọ̀ tí ó yí ẹni tí ń bọ̀ lágùn mọ́dọ̀ fi kò gbọ́rọ̀ tó rújú yóò jẹ́ mọ̀ fún woman in the family

sọ́kù Ibrahim ayà kẹrin wà máa àfẹ́ná lérò sólí ìlà nílìsá ní kọ́ọ̀mì wọ́lá àrùsàlá min rasúlì ìlà nílìsá ní kọ́ọ̀mì ní yúbá ìyínà láwọn òjíṣẹ́ kan àti kó jẹ́ pé èdè táwọn èèyàn ẹ̀gbọ́ ìlàfíran yẹni pé àrùn òjíṣẹ́ kan àti kó jẹ́ pé àwọn ìran yẹn ẹni tó gbédè wọn tó jẹ́ ara wọn ìlànà sí wọn ọlọ́run sọ bẹ́ẹ̀ wọn tí ọmọ ọ̀rọ̀ àdíṣẹ́ ọlọ́run fún yàn alẹ́bìsọ̀lọ́lọ́ ọ̀sàfàlà ọlọ́run sáwọn wo àwọn lárúbáwá pẹ̀lú èdè wo torí ẹ̀ ni wọ́n fi gbọ́n tí ń wí lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó wọ́n béèrè nígbà ó sọ̀rọ̀ la ilaha illallah táyà sọ̀kalẹ̀ tí ń sọ fún wa pé ọ̀kan ọ̀rin ara wọn wọ́n ti sọ pé àjáàlẹ̀ láàrín Ìnà hádá làṣẹ́ ìhùn rọ̀gá rẹ̀. máa sọ̀rọ̀ fún ọmọ yẹn o, in tó gbédé yẹn. Ọjọ́ tí ó káyà yẹn ni wọ́n bọ́ta torí pé èdè wọn tó jẹ́ èdè arab iná lẹ́ntọ́lọ̀ ń gbèrè tó náà jẹ́ arab bó ti wá ká àtẹni islam àtẹni tó islam ó ti yé wọn àwọn olùmọ́ní tàwíìdù tí èèyàn ẹ̀yà ní ìkúlé lórí lẹ́yìn 50 60 70 80 years tí ò gbọ́yé tó fi kú ọjọ́ táyà ń sọ̀kalẹ̀ ní pẹ̀pẹ̀ nígbọ́yé wọ́n sì fún mẹ́ fúnra wọn nínú àyà Kùránì náà pé àjálàlẹ̀ ààlè hátà fúlúra ìlà ìláhàn wáhídàn tí tó gbédé nìyẹn iná àádára ṣe olùjá ní òní ìzìnlẹ̀ torí pé èdè wọn ni lónìí náà tí Yorùbá bá ń se wá sí Yorùbá ma ọ̀nà tó wá pé iṣẹ́ lọ́nà ẹ̀rẹ́ jẹ́ lóòtọ́ tó sì jẹ́ pé anù tí ó wà lọ́dọ̀ lòun òun ní ó ronú wípé bóò mo lè wí tí ó fi yé e. tó pé èyí ó sòdodo lóòótọ́ yóò sọ̀rọ̀ tó jọ mọ́ dáadáa tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó bọ́ sí àbádì lọ́dọ̀ ẹni tó ní gan wọ́lá àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ tí mo fi àwọn tí wọ́n máa ń ṣe comparative sí sàpé ilẹ̀ ó wà general mo ti jókòó tí mo pa àwọn kẹta kéèsì rí one on one báyìí mo ní yẹ̀yẹ́ lẹ̀ mọ́ ń ṣe lẹ́nu wá sí jókòó yìí látòjúwe mo ní ilé ìjọsìn àwọn tí èsè mùsùlùmí ẹ máa pè ní sọ́ọ̀tì táwọn ni wọ́n pè bẹ́ẹ̀ mo ní àwọn èèyàn yìí gan ẹmọ ní kọrin yó táwọn wọ́n pẹ̀rọ wọn bẹ́ẹ̀ ṣé a fẹ́ ìmọ̀ àbí a fẹ́ fi yọ̀yàn àbí a fẹ́ pèèyàn sójú ọ̀nà lónìí náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sí ní báwọn náà ti lérò àwọn kan wà táwọn èèyàn ti kì síta tó jẹ́ pé kìí sọ́dọ̀ ẹni ẹlẹ́ èyàn ti rí ìdáyà padà àfọ́dọ̀ ẹ lórí tọ́lọ̀mbálò tí a ti bá bẹ̀rẹ̀ ọdọ̀ ànáyí sallallahu alaihi wasallam èyàn máa kíyèsí gbólóhùn tó ń fẹ́ sọ jáde lẹ́nu kódà tí a bá sì sọ nínú èdè wa iná èyàn mọ́ ọ̀nà tí a lè gbà fi sàbùkù tí èyàn tí èyàn ń bá wí tọ́ ẹgbẹ́ kéyìn sáà ti sọ̀rọ̀ ń tèmi ní olómà èyàn sí mọ̀nà tí ó gbà lápàálé lọ́dọ̀ ẹ̀ tí ó máa bùkátà wípé òtún fẹ́ gbọ́ tuntun míì ni ó fi jẹ́ pé bí a bá ń sọ̀rọ̀ ní ẹ̀yà mí nìsìn èmi àtọmọ India kan sọ̀rọ̀ nígbà tí mo wà ẹ̀kọ́ roommate mi ni ọwọ́n lọ àgbẹ̀tọ́rọ̀ bá débì kan yóò mẹ́rí báyìí ìyàmí èèyàn ó sì báyìí ó ní ọ̀sùn ẹ̀rọ ń tẹ́kàlà bọ́ ní máa rẹ̀ máa sọ àrí ilẹ̀ ṣàrá ó ní kí n sọ̀rọ̀ jáde lẹ́nu òun ò gbọ́ gbogbo àmìrí ọmọ mọ̀ bóyá òun jẹ́ ti ọ̀rọ̀ òun yàrá nínú ẹ̀yà àbédè orí mímì ọ̀tọ̀ọ̀tọ̀ ni náàmù ibòmí òun ni láàtibòmí yẹ́sì ibòmí òun ni nóòtọ̀dà wọn míì mo ń ṣe lẹ́ṣọ̀ lọ́dọ̀ àwọn draft eh, muslim brothers lẹ́jọ́ ọba nìbàdàn ọlọ́run bá tóbi lọ́ba ọ̀ àmírù wọn gbọ́ èdè tí mo sọ ó gbọ́rọ̀ ìwọ́n kò lè sọ̀rọ̀ òun wá dúró tì mí níwájú ó wá ń ṣe àpẹẹrẹ fún wọn èmi ti sọ̀rọ̀ tán òun fọwọ́ tú ibi tọ́rọ̀ sì ti mú kárẹ́rìn wá èyí sì gbọ́dọ̀ gbọ́wọ́ rẹ̀ rìn bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí níbi ọwọ́ ti ti báyìí gbogbo wà tún rẹ̀rìn tó wá jọ pé ọ̀rọ̀ kan tó pé ah, ó bá ní níbi pé ká ronú pé ah, àrọ̀ Ọlọ́run bá ní léyìn ẹ̀tún rí lójú wọn bákan náà tí ó sì yí ẹlòmí tí ó yẹ́lòmí rárá níbi ọ̀rọ̀ ẹnu àfiṣẹ́ ànẹ́bìlọ̀gá wa mẹ́ta lọ́lọ́rọ̀ dáadáa alẹ́ wọ̀sálà inú ọ̀bà tó fi jẹ́ pé wọ́n wà sọ nǹkan kan ẹnìkan ṣe láìdáa anábì ti mẹ́ni yẹn sallallahu ta'ala sallam tọ́wọ́n fẹ́ sọ̀rọ̀ yóò sọ pé má báàlù àkùwàm yàfààlúnà áó yàkùlúnà kádà wà kádà wọ́n láwọn èèyàn sọ báyìí o ẹbẹ̀rọ ọlọ́run mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o yóò bá generalize issue ọ̀jíṣẹ́ ọlọ́run sallallahu ta'ala sallam sàárẹ́ kan wà àlè bá àti mọ̀láyẹ̀ rùpa lè mọ̀lá tí wọ́n bá ti jẹ́ ọmọ àjẹ́nà nígbà tó jò sí sí láyé òun ó ní ò lè sì mọ́ kí a máa àti lè mọ́ torí pé sàádì kankan ò mọ́ láyé nígbà tó só sí sórùn kò só iṣó tẹ́ ń pè ní dọ́rùtọ̀ iṣó kù iṣó alátẹ́gùn ni oníṣẹ́ ọlọ́run sọ pé ta ló dán yẹ̀wò torí tó bá béèrè bẹ́ẹ̀ ń àmọ́ náà tí wọ́n nìyẹn onímọ̀n ákàlà mínkùn àríyọ́mọ̀ ìjàzú ẹni tó bá jẹrà fún mínú lónìí gbogbo yẹn lọ sàlọ̀ aláwò ẹran wọn sì nú yóò lè jẹ́ pẹ́ nìkan àbíyàn ní àbíyàn mẹ́ta ní òkè jẹ́ lónìí láwọn èèyàn bá dìde àtẹ́niyẹ náà mọ̀rítọ́ kò fẹ́ dójú bàbá sì ma kò ní jẹ́ ọ̀nà ti ẹ̀yà àbábòkù pé à ń jọ yẹn ẹjẹ́ pé mi ni mo ọ̀nà fi yọ ni tó pé ayọ̀ ní gbogbo ọ̀rọ̀ àjá mọ̀ jẹ́ ọ̀rọ̀ àjọ́ ní mọ̀ jẹ́ ọlọ́gbọ́sọ ọlọ́mọ àlùjẹ́nà ọ̀rọ̀ tá fẹ́ sọ yóò àjọ́rọ̀ sí tó jẹ́ ògóngó níbi pé ó yí ẹni tá ń bá sọ tí ó kàkù síbi wípé kò ní jẹ́ ọ̀rọ̀ táa fi la pé ẹ pé mo gbá lọ́rọ̀ lónìí tó bá délé kọlọmọ ronú sí wọ̀ láàrọ̀ ọ̀dítọ̀ náà ìtọ̀bẹ̀ tó wùn dẹ́n tí náà ó ti mọ̀ pé gbáyàn lọ́rọ̀ tó ti mọ̀ pé ọ̀rọ̀ míì a máa ju àrò lọ tẹ́gbà bẹ́ẹ̀ kí ẹlòmíì ní ó ti tán àti kan gún lọ́rọ̀ torí àwọn èèyàn kọkùn tó ń torí ẹ̀ torí tó gbọ́ lẹ́nu ẹnìkan ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn wà lójú ọmọ mùsíra ó ní kí n tó gún wọ ìyá ń pa kí n tó bẹ́ orí ẹ̀ tọ́ni tó bí mi fún torí ànájú kàjáde lónìí ó bà sọ tí ìyá tó jẹ́ tàbùkù àbí tẹ́fẹ̀ ànábì èlò sallallahu alaihi wasallam àpèjúwe rẹ̀ ẹmọ́ olè ka ilé ìmọ̀tẹ́ ọjọ́ ti lọ ọlọ́run ilẹ̀ ìmúmi ní òdòdó látàkúrú rọ́ìnà ẹmọ́ sọ rọ́ìnà mọ́ rọ́ìnà is an Arab word so clear is a pidgin èdè lábá tó pọnrẹ tó yé dáadáa ni ṣùgbọ́n àwọn Júù máa ń sọ nínú èdè tiwọn ó mú tùmọ̀ ní ìlọ́wọ́ àbùkù ní lọ́dọ̀ tí wọ́n ní èdè wọn wọ́n lè lò fábùkù wọ́n lè lò fápọ̀lé àwọn tí òjíṣẹ́ ọlọ́run wá ń pè wọ́n sọ pé ìwọ òjíṣẹ́ ọlọ́run rọ́ ìná wàndóòlìnà tó ẹ̀sá ẹwòye sí wa àsọpá àsìsọ ọlọ́run a ń ṣe ẹfaradà wá ìtumọ̀ rọ́ ìná nìyẹn ọlọ́run àwọn Yàhúdí bá mú àwọn Júù wọ́n bá mú pé hàn a máa sọ pé àti mọ́tàmà wíkì tọrọ nítùmọ̀ àbùkù lọ́dọ̀ wọn bí wọ́n ṣe fẹ́ nílò gbólóyìn láti máa fi sọ pé ẹbáwọn tí ń tẹ̀lé náà sọ pé rọ́ọ̀yìn náà inú wọn náà sọ bẹ́ẹ̀ fún lọ́n bá sọ ayà kalẹ̀ ti pé ẹmọ́ sọ rọ́ọ̀yìn náà má ẹmọ́ sọ pé òun dórí náà ibi tẹ́tì lọ wò sọ́ọ̀tì bákọ́lá ayà wà ló fọ́ ni ẹmọ́ sọ pé òun dórí náà èdè méjèèjì tó jẹ́ bí synonyms síra wọn tó túmọ̀ ara wọn bákan náà ẹni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run kàtọ̀ bí àbá pé nítorí pé ká ṣe gbólóhùn lẹ́dẹ̀ káwá ti torí ẹ̀tẹ́ òdodo rì àbí ká fọ́ wẹwọ́ pẹ̀lú òbìlẹ̀jẹ́ àbáládàdálẹ̀ kó wá rí wípé àfẹ́ ilé ìrọ̀ àfẹ́ ilé ìrọ̀ kò tẹ́ ẹ̀lé kókó níbi ìntàǹsẹ àbí ìntàǹsọ nítorí pé ó hàn níbi ọ̀rọ̀ ẹ̀ wípé nígbà tí ò sáburú mi tí wọ́n ń ṣe rárá o kò gbọ́dọ̀ dé sí ìyẹn ṣùgbọ́n olùkòsè ó jẹ gẹ́gẹ́ bí tọ̀bí tó tọ́ kí dókítọ̀ tí ó fi tí ṣe aláìsàn pamá tí wọ́n mọ́ sí rẹ̀ tí ó lọ kọ̀ mọ́ òkun ẹ̀lẹ́ lọ́wọ́ pẹ̀ ọlọ́run ló mọ̀ jẹ́ òtètè wà kódà kíní yẹn ti di o ọlọ́run jẹ́ òtètè wà o ó sì gba abẹ́rẹ́ tí ó pọ̀ òun sì kódà ẹjẹ́ ká wojú ẹ̀ fún bí ọ̀sẹ̀ mélòó kan bóyá tún rẹ̀ ìfún ẹ tọ̀bíbò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ náà ni dáyẹ̀ ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹni tó níbàjẹ́ lọ́dọ̀ ó kàn kù sí ibáwo ni bẹ́ẹ̀ náà ni olùpèpè sójú ọ̀nà ọlọ́run kò sínú wọ ẹni tí ń tọ́jú ara láti fi àìsàn pamọ́ fẹ́ni tó rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sínú wọ ẹni tí ń pètò sójú ọ̀nà ọlọ́run láti fi àìsàn àìlẹ́sì pamọ́ sẹ́ni tí ń bẹ láàrẹ̀ ṣùgbọ́n kó má pa hàn lé e. nínú ìsinmi àfi tó lẹ́nu ó ní àtẹ̀lẹ́bù bìlẹ̀ àmìlì káwá ṣiṣẹ́ tó jọ mọ́ nǹkan tá ń sọ ọlọ́run kọ́mọ́sà síbẹ̀ nírọ̀rùn fún àtẹnikọ̀ọ̀kan wa in tó dúó lórí tẹ́lẹ̀ ìdálé lórí àrísọ̀lọ́lọ́wò tààrọ̀ sálàm ó ní lárọ́wà kan tí ó fi sàtà tí ó lè fi sàtòjú ò já tí àrísàdì mọ̀ ní lárọ́wà kan tó jẹ́ pé báyàlà fi lè mọ́sí kódà wọ́n fi ilẹ̀ débi pé wọn àdásọ̀ yẹn mọ́ nídìí padà ọ padà sọ́kán ọ wá ní ẹ̀dá tó èyí omi kan létọ̀ yẹn dànù bá mi máa ìparí àdébì yẹn fàyínà máa bò ní tó mọ̀ yàtìrìn ẹni tí ó ṣe ẹlẹ́ onídẹ̀kùn lọ́lọ́run gbé nídìí fún mọ̀kùnrin tún pẹ̀lú ẹ̀nìkan ní báyìí gbogbo oṣù láyé ní báyìí báyìí pẹ̀lú jẹ́ndà tó lò yẹn bò ní tún agbé yìí dìde mọ̀ ẹni tí ó mọ̀ fara dẹ̀yìn lágbé ìdìde fún láàmù àtìlẹ́yìn ìgbésẹ̀ tó fara ni wọ́n inú pàtí lábára náà fi sàjọ́ àfánàbí nìkan onílẹ́yìn èmi àtúwọ kọlọ̀mọ́ kẹyìn kankan ànábì ló yẹ̀ tó wọ́n kọ̀ rẹ̀ tiẹ̀ ó ní rọ́yìmọ̀lọ́ Muhammadan اللهم ارحمني ومحمد wa Muhammad ولا ترحموا معنا أحدا ما تكالو ma o àwọn tó ṣe ramú wọ́n sì gbo tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí sọ òjútọ́ ọlọ́run á ní àà ìkẹ́ ọlọ́run ó lè kárí wa tó tó gbogbo wa wọ́n ní Abdullahi ọmọ Ubayy ọmọ Salul tánú ma fò tó wà ní Madina Abdullahi ọmọ Ubayy nínú ọ̀tọ́ tẹ̀lá nàbí kẹ́rìkẹ́ sáré sọ na monafiki gan lamiru wọn ó sì gbà Islam tẹ̀gbọ́ta wá sí ẹ̀rùn monafiki ẹsẹ̀ mú sí ẹ̀sọ́ olùsẹ́bọ́ ó ń wádọ́ ànábì gbogbo ìgbà sallallahu ta'ala sallam ìbéèrè tí wọ́n fẹ́ bí ilé rẹ̀ ni pé kí ló fà á

الدرك الأسفل من النار إن المنافقين في الدرك الأسفل من النار أرى منافقين يتلعنا أولا تجد لهم خيرا أما عبد الله وما وغيره ó kọ́wọ̀ ẹ̀kan padà more than 313 people ní ogun Uhud alábi ti jẹ́ ó ti lọ ogun bí èèyàn bí 1000 tó lọ fèsì tán wá láti Mọ́kà àbúrò ọmọ báyìí tó wá kó yẹn tírí sọ́mtì padà anábí ò sì padà kó ológun yẹn anábí ò sì lé Abdullahi ọmọ ọmọ báyìí ṣé anábí fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mẹ́sìn ní ẹfọ́mi láńsà kò sẹ́ kankan tó náwọ́ ẹfọ́mi láńsà pé ó fi lè gba owó ènìyàn mọ́ra kò sẹ́ tó máa ń sà bẹ́ẹ̀ èèyàn náà èyàn lè gbàrú èyàn mọ́ra ẹ̀kọ́ náà lẹ́bí kọ́ wa sọ̀rọ̀ ẹ̀yẹn pé tí ẹ bá fẹ́ kọ olóòsọ̀fà pé mọ̀ rá bí kó mú kára ẹni tó bá rí ìtọ́kàn kọ̀ nínú yín abẹ́ àríṣẹ̀ láwọn àpá àti mọ́rọ̀ yíwá o ẹni tó bá rí tí ọkàn kọ̀ fánìlgà yìí rù bí ẹ̀dì agbára ẹni kó fi ànábì tí wà tẹ́ tó lágbára ó rẹ̀ pé láyé ọ̀gbọ̀rọ̀ dé kẹnu sọ kò tún sọ lójú òzèéfà ló sọ fún pé mùnáfíkí ni àbìlá ọmọ báyìí àti lágbájá àti lágbájá àti lágbájá sáàpù ọkàn wọn sọ́wọ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ kọ̀ nítorí pé kí wọ́n fẹ́ ká lò bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ yìí tí ò dá padà ẹ wò bóyá adúrú tí ó bóyá tí ẹ̀ níbi dádúrú mi lẹ̀ tó jù rẹ̀ lọ àǹfààní ẹ̀ àbdọ́lọ̀mọ̀ báyìí ọmọ sàyún ó lè àfitọ́lọ̀ bá fẹ́ ó lè dágbó pláàn ẹ̀rú délẹ̀ exactly báwọn olóṣèlú mọ́ sí láàrin ara wọn pé kàkà kíní kan máa kíní kan gbogbo orí àwò gbá ni ànábì wá jẹ́ pé torí nìsí ó sì sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ó ní àwọn èèyàn aláàmà yàkùtùlù àrọ̀sùn ó ní àwọn èèyàn tẹ́mọ̀ gbọ́nìsì ni pé yàkùtùlù àṣàrọ̀ ó ti bẹ̀rẹ̀ sí pàwọn tàbí rẹ̀ kò tán ẹbá ní ẹmọ́ tẹ̀lé ẹbá ní kèsèyàn ẹbá ní òpìdán ni

tí mo lè fi ṣàpèjúwe ní àwùjọ tàwa yìí bí ẹnìkan tó lóun ṣe súnà bá rí ẹnìkan tó jóló pèpè tí ń lọ sí ń bọ̀ lọ́dọ̀ ní bídíà ẹ̀rì tí wọ́n lẹ̀lé bẹ̀lẹ̀ káàkiri ayé pé òun náà ti jọ ní bídíà oníbídíà ọ̀gbọ̀dọ̀ kí tó dá sálámù padà òun náà ti jọ ní bídíà nù wọ́n gbàgbé wàyí áhàdùn mìíràn ṣìrìkì tí ó burú púpọ̀ tó fi ọ̀tánà Ọlọ́run ní ayà tí mo ti kàtọ́ nìtò. Ìrìn àhàdù nílẹ̀ lùṣìkí na ṣàjá ọkà fàájírù àtàyẹ́sìnà àkàlà àwọn Tó ọba mọ̀nà tí ẹgbà súnmọ́ra yín, súnmọ̀ pàápàá jùlọ tó wáyé kó ní wá yẹn à ń lò lọ pèsè mọ̀ sóòkà, pèsè pàápàá kíkà ìdájọ́ ẹ̀rẹ́.

tàà bá rí wípé tí n bá sì súnmọ́ alágbájá yìí tí ìyínú tí mi ò yán lódì kódà tí n bá sì dáadáa sọ́mẹ̀ ẹbọ́mọ̀ ẹ̀wà admission lóòtọ́ ní mídíà ní lápèjú ẹ̀ ẹ̀yin lẹ́ sí bọ́mọ̀ ẹ̀ṣẹ̀ rí lásẹ̀kì wọ̀ ẹ̀yin lẹ́ gbìyànjú pẹ̀lú àwọn ọlọ́mọ ṣe rí ìrìn lọ́rin wọ̀ àwọn ọmọ wò pé àsáìní yìí sọ̀tọ̀ òun ẹ̀rí ọ̀kan mọ̀ dàlámù tó bá yá ó lè má tètè bí alẹ́ tí ẹ̀ ò ní yẹ ń bẹ̀ mọ́ àni ẹ̀dìkékálí ti fi tán sọ ó tọ́rọ̀ sí tí wọ́n ń wí o àpèjúwe nìyẹn lábẹ́ fífa ọkàn tẹ́sìn bá gbọ́gbọ́nsọ̀ ọ̀gbọ́nsọ̀ kéré nínú gbogbo ilẹ̀ Yorùbá yìí ó yẹ ká ti túrù pẹ̀lú ògbọ́nsọ̀ ká sọ pé gbogbo ògbọ́nsọ̀ ti dáàlù sínú ṣùgbọ́n lè sí ní kàkàkó níbẹ̀ ó lè sí ó burú sí ni ẹmọ̀ wá sẹ́rí instance àwọn èèyàn wọ́n mọ́ wá òótọ́ ni àmọ́kò sí sloop òótọ́ ni àmọ́kò sí adab honestly kéèsè ogbó ẹ̀ lálẹ̀ kó dànù kéèsè ogbó ẹ̀ lálẹ̀ kó dànù ẹnìkan ò sì lè rí ẹ̀sùn sáà nàbì sallallahu ta'ala sallam gbogbo táwọn èèyàn sọ yìí ẹnìkan àwọn tí wọ́n ń sọ nígbà táwọn ẹbí sí ọlọ́run tẹ́ńgbà ìsìláàmù tán nínú ayá 130 sọ́rọ̀tù àlàfáàlì

kágbé lọ́nú igbó ó dá ẹjẹ́ kí gbogbo wá jọ pa káwọn sọ pé fámílì báyìí ló pa nínú ayé àti mọ̀kà tán yìí táwọn wá dé náà jí lálẹ́ ní tẹ́tí mẹ́mú àwọn náà wọ́n mọ̀ wá sọ pé ẹmọ́jà sanra wa ò sọ̀rọ̀ ní sọ wọ́láhì láti nínú pínpù ká tó bá islam ẹ̀wọ̀n tọ́rọ̀ ní sọ ọ̀tọ̀ ti ẹ̀kọ̀ ní jẹ́ káàrọ̀ náà nígbàtí wọ́n gbà síláàmù tán láwọn kọ̀ọ̀kan nú wọn àwọn ń sáàtì ní ẹ̀dílẹ̀ ìdínẹ̀ tó ti jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run lákọ́sí níbi ọ̀rọ̀ àti bá ṣe fi iṣẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run gbogbo tí wọ́n ń ní contemporary period yìí mo ní àwọn èèyàn ti sọ in táwọn tí wọ́n ní alkùrán ẹ̀yìn wọ́n ní àsọ̀látò yí fásí ojú kùrán lọ ẹ̀yìn tẹ́ kí ó lè mọ́mọ́ o tí ibi tán kọ sí kẹsọ̀nà kan ó wà ní jẹ̀wádù máa ní ó wà náà kẹ́rà míì tó já àwọn onílànà yẹn kí ni ẹni yẹn ń sọ nípa ọlọ́run kí ni ń sọ nípa ànábì ìgbà tó sọ máa sọ́rọ̀ sọ́rọ̀ fásitì ju koran lọ inú kẹ́ ẹ̀ka koran ní 6666 times from cover to cover sọ̀láti fàájẹ̀ ẹ̀kan jùlọ nígbàtà sáńbẹ̀ yẹn ní town hall ló ń bí wà lẹ́ẹ̀nìkan wá ti wá sí bẹ́ẹ̀ ó tí ẹ̀ bá gbà Islam tí ó bá sì wà lórí ojú ọ̀nà o èmi ni mo kọ́kọ́ béèrè béèrè jọna èmi mo ti wá sí 3 days kóhun tó gba sí ẹ̀ akégbà ní ìsù sí àwọn pẹ̀lú akégbà tí ó ń gbẹ láyé ìgbà náà wọ́n ló gbé program yẹn wá mo ní àṣọ́lá mo ní tọ̀ríkọ̀ tó ń sọ pé tí ẹ bá jẹ́ mùsùlùmí tó sì ìjọ yìí wọ́n mọ̀ sọ wípé tòlátẹ̀ fàátì tó gbajúmọ̀ náà àwọn àdìkárù wọn ó mọ̀ di koran lọ ní ìgbà báyìí ó ní nobody said it mo ní ẹ̀mọ̀ tọ̀ríkọ̀ yìí o ọláàrí níbí nínú mọ́sídù yìí ẹnìkan sọ wípé tẹ́rọ ni wọ́n pa ni tóyé nínú ìlú náà ni eyewitness ni mí ó ní ìwọ máa bẹ Ọlọ́run pẹ̀lú koran kéèni ó máa bẹ́lọ́n pẹ̀lú àsọ̀láti fàájì káwẹ́ tọ́lọ́nkọ́ gbàdúwà ẹ̀ òkè mẹ́rin lágó sí ó burú jù tí àwọn èèyàn tí ò sí gbàsílámù sọ̀rọ̀ lónìí in fact sábàbí yẹn ni wọ́n fi ó wà ní ìkà tí wọ́n wá ẹ̀sùn pípa Jáfàrù Adam tó jọ ọmọ Kánò tó náà parí ní Màdínà tí ń sọ fáwọn alákìdá yẹn pé ẹmẹ́wùlẹ̀ tí ẹ bá fẹ́ bá mi jà ẹ̀rí ni ẹ wá ẹkàn sọ fún mi pé tí mo sọ kò rí bẹ́ẹ̀ pẹ̀lẹ́ rí lájọ tó ti parí ní Saudi kò ṣe ju second first degree lọ imi tó láàmì lákàdé kánù ẹnìkan kan nù wọn bó ti gbilẹ̀ tó báwọn èèyàn ti gbilẹ̀ tó bẹ́ẹ̀ wọn Amẹ́ríkà jáde pé ìrọ́lọ́pàá náà fi wádìí ikú ẹ̀ sọ́dọ̀ wọn tẹ́wàá pa níbi sọ̀látù sórí ìyẹn túmọ̀ sí wípé kámọ́dó nà ààrẹ ìsọpọ̀ ẹ̀tán lónìí orí òdúdó lànábí wa sallallahu ta'ala sallam pẹ̀lú ọ̀rọ̀ àti action tó fi pẹ àwọn èèyàn ìlú ó fà fún jẹ́ pé lánàá tò ní táyé yóò sì fi kan ta ló lérò lẹ́yìn jù Rasulullah ni sallallahu ta'ala sallam Rasulullah ni òun ló lérò lẹ́yìn jù àwọn tẹ́bá ń ká ọ̀rọ̀ àwọn orientalist tí ó bẹ̀ àwọn tó ti kú nù wọn tí ó gbà Islam àtàwọn tó wà láyé tó tí ìdẹ́dẹ́ àgbìgbà ìsìlámù rárá àwọn náà ṣe ti fà ìsílé yìí èrò tó ní lẹ́yìn tí tó bí àtàbòlíìfù bílùkọ́ oníwàlẹ̀ àmì bó ṣe sọ̀rọ̀ àti bó ṣe hùwà ẹjẹ́ kí ìgbà tẹ̀yìn kọ́ sí ẹ̀